الله لا إلا ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأعظمه وأجلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترون تذهب كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى قد رفع قدر الصلاة ورفع شأنها لذلك حكى لنا وصايا لقمان الحكيم كيف كان يوصي ابنه حتى أوصاه بالصلاة فقال يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور أمتنا إن رسول الله صلى الله عليه وسلم قد اهتم كثيرا بإقامة الصلاة كيف لا وهو الذي رفع الله سبحانه وتعالى بها قدره ولا يؤذن مؤذن إلا وقد قرن بعد أن ذكر اسم الله أن ذكر اسم نبيه صلى الله عليه وسلم وكان رسول الله صلى الله عليه وسلم أوصى أمته حتى في لحظاته الأخيرة في لحظاته الأخيرة عند مفارقة الحياة الصلاة الصلاة وما ملكت أيمانكم كيف لا كان هذا النبي صلوات ربي وسلامه عليه يعلم أصحابه كيفية إقامة هذه الصلاة وقد قال رسول الله صلى الله عليه وسلم يوما على المنبر ليعلم أصحابه كيف يهتمون به صيد على المنبر إلى آخر هذا الحديث وكان رسول الله صلى الله عليه وسلم يحذرهم عن كل ما ينقص من أجور صلواتهم وكان يعلمهم حتى قال صلوا كما رأيتموني أصلي صلوات ربي وسلم عليه ومن اهتمام رسول الله صلى الله عليه وسلم بهذه بهذه الفريضة العظيمة قول رسول الله صلى الله عليه وسلم لأصحابه بأن هذه الصلاة إن الله سبحانه وتعالى وسع علينا أوقاتها فلكل صلاة بداية ولكل صلاة نهاية لذلك جاء الحديث أبي هريرة رضي الله تعالى عنه والحديث مخرج في الصحيح إن ابن البخاري وفي غيره رحم الله الجميع أن رسول الله صلى الله عليه وسلم قال من أدرك ركعة من الصبح قبل أن تسقى الشمس فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر صلوات ربي وسلام عليه وكان رسول الله صلى الله عليه وسلم يستحق هذه الأمة وينهاهم الإشغال بأي أمر من أمور الدنيا إذا دخل وقت صلاة من هذه الصلوات المفروضة قال رسول الله صلى الله عليه وسلم من حديث بريدة بن حسين الأسلمي كانوا في غزوة في يوم غيم ماذا قال بريدة فقال بريدة للجماعة المسلمين يومئذ بادروا بصلاة العصر فإن رسول الله صلى الله عليه وسلم قال من ترك صلاة العصر بطل عمله من ترك صلاة العصر بطل عمله كيف لا وقد جاء في الصفة غيره من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما عن طريق ابنه عن سالم عن أبيه أي سالم ابن عبد الله ابن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذي تفوته صلاة العصر كأنما مطر أهله وماله وقد أعربه بعض العلم بقوله الذي تفوته صلاة العصر كأنما مطر أهله وماله فقال من أبعد سؤال أترى أترى أن السيد أن صلى الله عليه وسلم ẹ̀ẹ́dọ́nà bá lọ́tọ̀ ọmọdé tẹ̀ fún wa ọba bá lọ́tọ̀ fún sí ànábì wa bá ní pẹ̀lú kọ́lá rẹ̀ àti àwọn rẹ̀ àti àbá rẹ̀ sí àwọn náà pẹ̀lú àwọn tó tẹ̀ pẹ̀lú ànábì sọ́kọ̀ lọ́wọ́ àtúnlá níjọba ìkíyàmà ẹ̀yọ́ mọ̀ yàgbẹ́ ẹ̀dùn tó Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ òṣèlú lè ti bẹ̀rù Allah subhanahu òun náà jẹ́ ní àkọsílẹ̀ kọ́kọ́ fún àdóbi lọ sáájú wa láti ìdákùnlọ ṣàbọ̀ fún àlọ́ subhanahu wa ta'ala gbogbo gbà lára àwọn àtẹ̀sí àlọ́ subhanahu wa ta'ala mọ́tọ̀ tó sàmì wa mọ́tọ̀ wa ní kòṣùrù ìbá iná bẹ̀rù ọlọ́ èyí tó kó sínú ìwà àmì àti tọ́lẹ́sẹ̀ gbangba ojú ọmọ ìjọba yìí ṣùgbọ́n kọ́rọ̀ ló bùkún jẹ́ àti àlọ́ subhanahu wa ta'ala àti ní ìjẹ̀dọ́gbọ́n akọ́sùn wà sí ìyàmí ìpínlẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn tí ó kàn sọ́kọ́ báyìí ó lè di ọ̀rọ̀ rẹ̀ lọ orí abúlé láti ìkọlà ọmọ àti máa kí o máa kí o irú iná àlàfo ìjẹ̀dọ́gbọ́n ó lábọ́ ní ìjẹ̀jọ́ òun àlàfo ìjẹ̀kọ́ ọdún bẹ́ẹ̀ lẹ́yìn náà. kò fi ọ̀rọ̀ sí rárá lọ́pàá tó fi jẹ́ pé ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí tí ń pẹ̀rẹ̀ mùsùlùmí kí èkírun wà lọ́ ìpèdè ni ń pẹ̀rẹ̀ mùsùlùmí ọwọ́ náà ti bó nírun kí é tó mùsùlùmí ń pẹ̀rẹ̀ mùsùlùmí ọlọ́ọ̀tí kí ló máa ọdún ìdí àìsọ́rọ̀ tí ó àgbà ọ̀rọ̀ ọdúnmọ́ta tí ó tó ní ní gbogbo ẹgbọ́gbọ́ wá jẹ́ kó wọ́n tọ́lá ní ọdúnmọ́ta tó kọ́ lọ́dọ̀ tí wọ́n tún rẹ̀ ó ti gbọ́ yẹ orí sùúrù lọ ó wá sọ̀rọ̀ sí kèèjì òye rẹ̀ àbí kí máa gba kíkì ìyàwó rẹ̀ lọ sí káàbà lọ sí òun ní ọdún pàápàá ẹ̀ ń lè gbàgbọ́ bẹ́ẹ̀ orúkọ lè àwọn èèyàn náà ń bẹ náà nígbà náà ti fún ọ̀nà ọlọ́run tó fún àwọn náà lókè ọmọ mi nígbà wọn tó fọ ṣùgbọ́n tó fọ́ òun ẹ̀kẹ́ nígbà ẹ̀kẹ́ nígbà òkèlè inú ẹ̀ náà lọ́wọ́ ẹ̀gbá yóò fi ga lọ́kàbà kẹ́lọ̀ máa gba kíkì lọ́kàbà wọ́n máa gba ilé wọ́n máa gba tọ́lẹ̀ lọ́kàbà gbogbo ẹ̀ máa ń lọ́ Gẹ́gẹ́ bí ìgbà ìdíje ìpadà ìdíje ìdàlọ́sùn wọ́n sàrò ìfowó náà lọ tó tó tó la tó rà lọ. Ní ẹni tó tó tó wọ́n ti lọ fún wa ní ìdíkò ìdíkò náà tàbí tẹ̀ bàtà wà ìdí wọn jẹ. Àwọn Irú yìí, òun lọ fa láti wọn ti dàgbà yìí. Jọba sọ́nà ń kí ìlú. Wọ́n lè rí àwọn ọlọ́run wa ipò wọ́n èsì lọ́wọ́ rẹ̀. Tá bá wọ irú àwọn China ń tẹ̀lé mi nígbà àti àwọn ọmọ ọtí èdè máa fáwọn obìnrin wọ́n pàdé àti wọ́n ti pa nínú àwọn òṣèlú ọmọ ajẹ́pẹ́ àwọn àgbòye ìjọba kẹ́ńyà wọ́n wá ní ẹ̀bẹ̀ ìwọ ọkọ̀ nítorí wọ́n ní àbúrò káwọn ọpa twenty thousand tó jẹ́ pé corona virus ti mú kí wọ́n jọ ó ní káwọn ọkọ̀ pa náà bọ́lá ìlú àwọn ọ̀sẹ̀ tẹ̀sán pé ìgbọ́dọ̀ ti ẹ̀kẹ́ láàrin àkọ́kọ́ náà láàrin ara wọn ní ìgbà tó dàrú kù àwọn tí wọ́n rò pé ọ̀rọ̀ àwọn látàrí ní wọ́n ká ní wọ́n máa dùn pé china ti ẹ̀ka ìlú kó wọ́n fẹ́ máa ti tóbi tàbí àwọn ọmọ tí wọ́n fẹ́ àwọn ìlú ẹ̀ka wà nígbà tí àjà tí àwọn ọmọ rẹ̀ àwọn ọjà ṣùgbọ́n tí táwọn afẹ́ pàlọ́ ń tẹ̀lé pé kí ẹ bá bọ̀ wọ́n ti lọ́ọ̀ tí wọ́n tọ̀ àwọn tètè yìí ẹ̀rọ mọ̀ wá bọ̀rọ̀ tó ká wọ́n ní ká wọ́n wọ́n ní tó bàtà wọ́n ní kéka tí ẹ náà tó àwọn ìṣẹ̀lẹ̀ náà fún mi lónà tá a tó àbọ̀ rẹ̀ tó ń mú ọ̀sẹ̀ rẹ̀ ṣùgbọ́n tá a bá ti mú ilé ní pẹ̀lú tí a bàbá àwọn ọmọ rẹ̀ sọ̀tọ̀ àwọn àárí pé ọlọ́run lẹ́yìn tètè ọlọ́run wà ní ẹ̀ àti ọ̀rọ̀ tí a máa ń ẹ̀rọ bá lọ bá tẹ̀lé ọlọ́run bá kó ìgbà kéde ní gbogbo ìgbà. irú tó o jẹ́pẹ́ ẹ̀ka ọ̀rọ̀ tó wọ́n ní ìlú ni ó ṣe ní ìgbàgbọ́ tẹ́lẹ̀ kan ní kí wọ́n ti bóun. bóun ni mùsùlùmí ó ṣe ní ìgbàgbọ́ tẹ́lẹ̀ kan fún àjọ ń gbé bàbá àti méjì náà lórí tó kápá àpá mo tí kò tó kápá àpá yìí tí kò ní àtàkọ́ àmì sí ìlé tó ní ọjọ́ tó tó ká ìlú àti tí ti jẹ́ ọjọ́ àti sọ ó lọ sí tó wọ́n kò gbé ilé ilé ìlọ mùsùlùmí tí kò ní àti tí ìfọwọ́ pé mo ti lọ mọ́ta lọ fún ìfọ́ àpàdé ó ní mọ́tò jọmọ ẹ̀ náà tẹ̀sí ní ìjẹwà lọ sí ìlú gbogbo tí ó sọ ń gbé ìfẹ́ tó ẹ sọ̀rọ̀ mẹ́fà ìlú fún ọ̀rẹ́ yìí. a ti sọ fún bá ọ̀rọ̀ fún náà ọwọ́ àwọn ọmọ bá mi sọ èèmà tí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àkọ́kọ́ ó sọ ọ̀rọ̀ sọ fún bá ọ̀rọ̀ fún náà kó fi ìròyìn ọjà ìyàwó ìṣàlẹ̀ sí ìtẹ̀síwájú bá ìgbẹ́ ìgbẹ́jọ́ ọjà ìṣàlẹ̀ ó sọ ọ̀rọ̀ lò ó pé ọlọ ó tán ní bọ̀ ní mọ́tọ́lá ní ọkọ̀ tó wò títí àgbẹ̀ ìwò yóò ní mẹ́ta wọ́n pàdé kó tó wá mọ́tò tó àwọn ìyá kó tó wá mọ́tò àwọn ìyá irú yìí alábìyí ìfojú ikú bẹ́ẹ̀ ní èyí ti pa àdúgbò jáde tí bá yá òfẹ́ nípa àbúrá táìmù jẹ́ ọmọ ọjọ́ wa ó sọ̀rọ̀ wa ní sọ́pọ̀ bá àbúrá ẹgbẹ́ máa ń pọ̀ ọmọ àkọ́kọ́ àwọn ìfọ́pọ̀ ọmọ ọmọ àkọ́kọ́ nínú ọ̀sán àbúrá ìrọ̀mọ́ pọ̀ ní ìpínlẹ̀ wọ́n mú ìyàwó vamos wọ́n mú ọkọ̀ sí wọn lápárẹ́ lẹ́yìn wọ́n mú wọn lọ bí wọ́n yà ní wọ́n wà fọ́ ìbò ó lè bá àjẹ́ ìbànújẹ́ vamos fún ọgbẹ́ lẹ́sìpàdé ìwọ́n mú ṣùgbọ́n tó ń wọ́n jẹ́ ìṣèlú àtúnwáwá tí mo ní wọ́n bẹ̀rẹ̀ sí ayé. Àjọyọ̀ ní tí wọ́n á sùn náà bọ́ lọ́wọ́ bọ́ọ̀rọ̀ rẹ̀ kò yẹ. Ọ̀rọ̀ rẹ̀ ń gbà náà tí wọ́n tún lè yé ìyá jẹ́bi ìṣú wa lọ. Sọ̀rọ̀ wá jọ ọ́n fún ìwọ́n wa wáyé. Jùmọ́ra, irú ọ̀yí ẹ̀sùn ẹni tó jẹ́ pé ìbàdàn jẹ́ ìdílé àlẹ́ mi. Bí a kò gbọ́n lọ. ó wá bá ń jẹ́ ẹgbẹ́ wọ́n sí àwọn wọ́n yọ wọ́n yọ ọ̀nà lẹ́yìn lọ ó sì tún wá láwọn rẹ̀ máa bọ́ lọ́wọ́ àkọ́kọ́ wọ́n lọ́ọ́ gbé lẹ́yìn wa alẹ́sọ̀tọ̀ wọn àtúntà nínú àbí ìwọ̀nyí àti ìfẹ́ àlàáfíà wọ́n wà lórí wọn ó lọ́ọ́ pàpàpà ìyọ́nù ọ̀yọ́ من جاء من من ترك صلاة العبد فقل حديث عمله من ترك صلاة العبد حدث عمله من ترك صلاة العبد متعمدا فقل حديث عمله من الوعي من ترك صلاة العصر أحبط الله عمله النبي صلى الله عليه وسلم أشكر صحابة الزين أنا يسمعني الجن يو كتاب رسيله فقد حدث عمل سلطة في بعدين أولا Hadithi ó làbáńlá púpọ̀ lẹ́yìn àwọn onímọ̀. Lọ́pàá tó jẹ́ pé ìwúwo àìrí lórí kábùkù làwọn ìbẹ̀rẹ̀ ẹ̀rọ pàdé. Mẹ́sì bí ọ̀nà mẹ́ta bẹ́ẹ̀ lọ́wọ́ dúdú. Àwọn akọ́kẹ́ wọ́n wà sábà dábọ̀ túmọ̀ níbi mẹ́tàbà bì. Sábà bí wo ni a ti fi ọmọ lọ. Àwọn akọ́kẹ́ wọn wá ọ̀bẹ àkàkọ̀. Ìgbà wọn kà àkàkọ̀ ní wípé àlẹ́ àmọ́ yíyú sẹ́wọ̀n lọ́pàdé. Ọ̀bẹ́ mọ̀. kéré ti gbọdọ̀ pọ̀ lónìí ẹni tí wọ́n ti gbà bọ́rọ̀ àwọn bàbá àfà ní ẹgbẹ́ àti pẹ̀lú wáyà ti darí wípé mọ́tà àgbéyà ẹ fọ́nmọ́ lọ́ọ̀dù wọn á tún ìlẹ̀ ìta dúró ni wọ́n á tún ìlọ ìwò bọ̀ ni wọ́n á láti jùlọ ìta ààrùn láti jùlọ pàkọ́jẹ́ àdúgbò àwọn ọmọ ìjọ ìṣọ́ ìgbàjẹ́ iṣẹ́ ìlú bá jẹ́ tó kó ló bá mọ̀ kò kó ló bá ṣùgbọ́n kí ni tó mọ̀ bàbá tó wà wà wọ́n ni ìwọ̀n á ẹ̀ẹ́dọ́gbé ìgbọ́mọ́lọ́ pẹ́ pàkọ́dí ṣàbítọ̀ amọ̀nìyàn òkú wọlé ọ̀dọ́ náà iṣẹ́ tó pàjọ́ òun náà ní ìwọ̀n ápùlùjọ náà nítorí kìnnì nínú jẹ́ àtìkọ́sí ní àdéhìí àbí ọlọ́pàá ọ̀dọ́ nígbẹ́ yàtà á ọ̀hún náà ní ìfowópamọ́ láti وملائكته منها ọlọ́run ní àwọn àyíká kan wọ́n máa ń gbàtẹ́ fún àwọn lórí àtọ̀wà lórí àtọ̀wà lọ́sàn wọ́n mọ̀ wá kó ní ẹ̀yọ́ lọ́sọ̀ náà tí wọ́n ti wáyé wọ́n máa ń gbó táyé sí ọ̀pọ̀ ìdánsọ́wọ́ ìdánsọ́wọ́ ìgbó fájú àtùbá àtẹ̀má ìdá ẹ̀sọ̀ kó lọ nítorí láti ìjọ́nà òsì mẹ́ ìtọ́wà ìdòdó bẹ̀rẹ̀ àti ìjọ́nà wọ́n wà tó lọ sí àná ó sì ní kó ìlú wa. apákàpá ni ẹja bí i hábùtù táwùí méjì lùkú kí nǹkan ọba jẹ àní hábùtù kọ àní hábùtù wàhálà hábùtù kọ òní kí nǹkan ó wọlé pọ̀ jẹ́ tó wà nígbàmá ó ní èsì bá tìlù púpù yìí ní ìmáàlì wàlúwẹ̀ ìlànà ẹni sì ní ẹjá pẹ̀lú wáyé o púpù kéèyàn ó tẹ́kọ̀ pẹ̀lú lọ́ọ̀ kéèyàn padà pẹ̀lú lọ́ọ̀ gbogbo ẹ̀ka tó ń bẹ̀rẹ̀ ní sáré ó dà láti kù sí mẹ́ta wọ́n wá kú lọ́dọ̀ bàbá kan nígbà tó ọ̀bá kan ọlọ́run àyà òǹdó àyà tó ọba ti lè fi fún àyà tó bí ọ̀kí dábẹ́ orí ọ̀rẹ́ tó lè fẹ́rẹ̀ mi tó o lè fi fún àyà tó bí ọ̀kí ó ní káyọ̀ ló bá ti dà ìyá rẹ̀ ká pọ̀ sí àyè àwọn àti ẹ̀dọ̀ lọ́kàn ẹ̀dọ̀ tó yà àwọn àpapàdé wọn ti kó yà ń bá ó àwọn àyà náà tí a bá tí wọ́n bínú rẹ̀ òsìkà yóò lọ sí wọn ó sì kọ́ mọ̀ bẹ̀rẹ̀ àkọ́kọ́ dà rẹ̀. ìjọba gbogbo ọmọ bọ̀ ọ́ àgbà òkú ilé ọ́ kàdá àwọn tó gbà lọ́wọ́ lára ọ̀sẹ̀ ní ẹ̀dá nínú. ó sì lọ mọ́ta ó sì ṣe mọ́ ìṣù bẹ̀rẹ̀ sí kọ̀rọ̀ bẹ̀rẹ̀. hábùkù ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kúkú lóhùn gbogbo ohun tí olóore ló ta ìgbà ìlú àkọ́kọ́ ṣe ìgbó tẹ́lẹ̀ ìgbìmọ̀ nínú dájú wọ́n ní wọ́n tó pàdé èèyàn ti mọ́ká ní ọwọ́ àtọ̀ bí ẹ̀rọ tó gbọ́dọ̀ fún wọn o ti mọ́ká ní ọwọ́ àtọ̀ jẹ́mọ́ èyí ni kò mú dà lọ́wọ́ kú èyí tó lọ bọ́ bá dẹ̀ ń tàbá tọ́lọ́ wọn lọ iná pàdé ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí ó tún tún ṣe bí ojú ẹ̀sùn òun tó ẹ̀mí ẹ̀mí lúlò jẹ́ ló tó ṣe é fara fọ́lá sí mo gbọ́ wọn yà àwọn àtúntọ́ káwọn ọmọ táwọn ìbáwò ló inú bá gbogbo dáadọ́nà tí wọ́n ti dùn náà àwọn ní kápẹ́tù kejì إخلاص المعاصي للاتفاق بلا حسنات كذا وما جري وكم فاني إنه ده عدالي وتنازل لا تجعل المسلمين كفر أو على المسلمين كلهم ويقول قال ولو عاد يقول ẹ̀rọ ẹ̀dọ́ yẹn ṣe ń gbọ́dọ̀ wò ọmọ ká àbíyájú lára o gbogbo yìí àti ọmọ ọ̀gá láyé rẹ̀ olóòrì sábà ìgbàgbọ́dọ̀ ìjọba ìgbé ìgbà wọ́n gba orí rẹ̀ bí láwọn ọmọ rẹ̀ wọ́n bàbá jẹ́ mi kò kúrò sábà jẹ ṣùgbọ́n ká àbíyájú àwọn ọ̀gá tó ti di owó rẹ̀ ti kúrò dáadáa. àwọn bàbá àti ìjùmọ̀ ẹ̀ wọ́n ti wípé olùdákìrì òní ọ̀bàjẹ́ kò sì bẹ̀rẹ̀ lẹ́yìn tó lọ́jọ́. Aláàbùdẹ̀rí àṣọ́lá wa sọ̀rọ̀ àbúrò àbúrò ti dẹ́kun olùdákìrì lẹ́yìn. Ẹ̀fọ́ ni ó kókó di ẹ̀yà. Bọ́sùn wò rẹ̀ ojú ẹ̀yà ló ti náà. بإسلام تعالى به عليه صلى الله عليه وسلم كما كان بعض الناس المسعود قل أمر بعظم عباد الله أن يضرب في قبره مئة ضربة أي وش ضربة بعد أن يضرب عليه مسلمين فجلد جلدة واحدة مفضلة فنقول يومين فانفجر عليه قوم نارا مثل هذا الكلام ọlọ́run náà mẹ́lẹ́ ìjọ ọdúnkẹ́ ìdínà àti ìdínà ara ní fàlàfà ọdúnkẹ́ à nígbà òdúnkẹ́ sàárè lọ́rẹ̀ ó kú ti di ààrẹ ẹ̀yìn òlébọ́n irú tó tó yọ máa tàn tó náà jẹ́ àdìyàn. Ṣé bí ìpàdé àwọn àyè ilé àmọ̀tọ́ kò rẹ̀? Èmi bẹ́ẹ̀ ni bá ti wọ́n yìí ní jẹ́ jẹ́ ti lórí. Ẹ̀bá àtúnṣe náà kọ̀dá àwọn ọmọ ọ̀sẹ̀. Ẹ̀bá àtúnṣe ní kò. Kọ́dà wọ́n ti mú ẹ̀ lórí ìgbésẹ̀ ní kọ́dá wọn ìgbésẹ̀ ní àwọn àwọn àwọn àgbẹ̀ ìgbésẹ̀. Nígbà wọn bá ti ó ní kí àkókò tó yẹ ìjà àpàkálẹ̀ ayé lórí. Tàbí ìjà àpàkọ́ الوقت على أبدا الأمور وكنت مسلما في الإيمان أو أقع قبول قلت كيف سميت ذلك أقول إنك صليت صلاة بغير قبول ẹ̀sìn àkọ́kọ́ ti pé ó kí òun náà ní kọ́ńdọ̀mù tó o ti mọ̀ bọ́ọ̀lù àdúrà ọmọ àmọ́ àmọ́ ọmọ bó o ti tó ọmọ àmà ní ọmọ pípọ̀ bọ̀ àbá ọmọ àmà ní irú kan náà ìyá ìdílé wà ọ̀rọ̀ tàbí àbúrò mi máa ń tẹ̀sọ́ ó ti kọjá tó tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ nìkan tó ń fi ìyá jẹ ó ti wà pẹ̀lú ìwọ́pàá yẹn ìlọ́mọ̀ta ojú mi ìwádàá yìí ìwádà oṣù tó oṣù mi ìtọ́mẹ́tẹ́ wa oṣù oṣù mi bọ́lá ń tẹ̀ tó o ìrànlọ́ ìyá rẹ̀ ń jẹ. Adúsọ̀lọ́ wà lọ́wọ́ lórí pàtàkì fẹ́lẹ̀ rọ̀ pé kó o wá sí ìtàgé wa irú o ti kó ipa bọ́lá pọ̀ ju májèlé. Já àtúntò ìbámu ní àdéhùn àbí ìrọ̀lọ́wọ́ ti àwọn ọ̀gá náà بابو هرمي حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن ابي سفيان عن العرب عن ابي بكر رضي الله عنه اخبر عني عن سفر بن يحكم الشيطان على قاتل راس عبدكم اذا هو نام فلا تؤتمن يضرب مكان كل عقده ولا يضرب عند مكان كل عقده سؤال مكان كل عقدة عليك ليلا طويلا فإن فلنصل الله فذكر الله إن حلت عقدة فإن توضع إن حلت عقدة فإن ضل إن حلت وفي رواية انحل القلب فأصبح نشيطا طيب النفس وإلا أصبح وضيق النفس كهدانا عند الله سبحانه وتعالى يأتي الشيطان على أرض رأس أهلكم إذا ونام إيه إما تقوم ìpàkọ́ ẹ̀yìn kọ̀ọ̀kan ní ìdáhùn bá lọ lọ́ọ̀ta gbogbo lẹ́yìn tàbí fún mi àkàdé ìṣá àwọn gbogbo ẹ̀rẹ́ ìmọ̀ ẹ̀rọ lórí táwọn ìṣẹ̀lẹ̀ bá yọ anábì sí ìlú gbogbo wà dáwà tó kò ní sọ́ọ̀mà àjẹpẹ́ ní tí ó dọ̀wọ́ nǹkan ọjà lẹ́yìn ló tọ̀wé ló فرض الرواية دي مرتب عليه عليك بين توبيل الفرض يقع صور الدين فأنت عليك بين المنزل ما أقول ليجب علينا يطبق قول ثم عليك ليلا قدرا ṣùgbọ́n tá a bá kò ní lẹ́yìnú bí wọ́n kò bọ́ ìgbà wa rà ìlọ́dà ìtumọ̀ ní pé أليس الدين طويل برضه هو سيكون ولا تقوم به أليس الدين طويل برضه Òní balùwà, òní pé báàbò, òun ọ̀rẹ́ ẹ̀kọ́ àpọ́júkọ ọmọdé ọdẹ́ ni ó, ilé ìwá ọ̀sán ní òun níbẹ̀, òun ní ọ̀fẹ́ sílẹ̀, lórí wà. أصبح أو جلت عليك دليل المنزل عليك دليل باقية فقط ما ما يجوز أو شيء قلته متى فقد قلت الله عن نبيه صلى الله عليه وسلم فإن ذكر الله tọ́lọ́ wá tàbí ní òru àbíyà tó tẹ̀lé sí ọlọ́ báwo ló àṣà mi nìyá lọ́pàá tó bá ń gbà lọ́pàá báwo ló sì bá ń gbà ó sọ ní ìhàlá ọkú dàtọ́ ọ̀kan ní kókó yẹn yóò tù ìhàlá ọkú dàtọ́ ọ̀kan ní kókó yóò tù. ṣe ẹni tí bá ní ju bẹ̀rù olóyè fún mi ìdè gbogbo ọ̀rẹ́ ìdá lórí ẹ̀. eléyìí ti fi sọ fún ọ́. ojú ti wà láti ojú ìwé ẹ̀ka kókó mi jọ wà bẹ̀ nígbà tó ti di lọ́ba lọ sọ̀rọ̀ la ẹ̀yìn hábílá ti kókó dà tó kókó owó tó lọ yóò ní ìkúlẹ̀. fọyín tó ń là tọ́wọ́ ti tún ìbọn náà ìhàlá ìkọ́sùn kókó mẹ́tẹ̀ẹ̀ta yóò wà lọ́sà àwọn àbọ̀. irú ẹni tó wọ́n tẹ̀sán wá tuntun lórí rẹ̀ fa àkọ́kọ́ yóò dìdáyé tó ti bàjẹ́ ẹ̀mí yóò kàn sáà o yóò fi tuni àárẹ̀ ọ̀pọ̀ òní jẹ́ ìkòkò òní bá a yẹ̀sí tọ́ gbogbo tọ́lẹ̀ tó lè ara lọ yà láti dé òun ọba kò lọ. wàyí ta ẹjọ́ mi bẹ́ẹ̀ ọ̀dà ọ̀dẹ̀jọ́ náà àmọ́ra òkè òun hmm. ó sọ lọ́dún àbá ọ̀bí ìtàn náà ó sọ̀rọ̀ ìtàlẹ̀ gẹ́gẹ́ bí èèyàn bàjẹ́ ẹ̀mí ìyọ́ kòrò ẹ̀mí ìyọ́ pọ̀jù ìkọ́jà àwọn òṣèwọ́pọ̀ rẹ̀ kàkàrà tó ti bẹ́ẹ̀ náà ipò súnmọ̀ tó gbogbo ya ní ọmọ rẹ̀ irú wa láti sọ sí irú òun ni àbí àti irú ọ̀rẹ́ yẹn bá àkọ́kọ́ ìgbọ́nà títà ó ní àtúbà kàkàrà tó ń pè ní ẹgbẹ́ wọ́n wà nínú gọ́ọ̀mìtì wọ́n ti bá ààbò ojú ìṣẹ̀lẹ̀ ìgbà wa pé aliwọ́n dáhùn ìjàmbá wọn fi báàbò àkọ́jà ṣèǹtọ́nù àlàáfọ́ ìyáàlú wọn ìdáàbò ìsọ́ọ̀tì ojú kan náà wọ́n pé báàbò ń bá ìṣẹ̀lẹ̀ ìgbà àti débàbò kò. أو أن ينظر الشيطان على قاعدة الرأس إذا لم يسمي أول شروط الإسلام بعدين يوم يوم الصباح lọ́rẹ́ ṣùgbọ́n irú òun náà ní agbára tí èyí kéde wọn ò fẹ́ ìwà bá ẹgbọ́n bá ti nínú ìkọlẹ̀ mẹ́rìndà ìyàtọ̀ ń bẹ láàrin bá ti bọ́ wá bá ti wà orí pé kókó onílé yìí gẹ́gẹ́ eléyìí ti wọ́n kó ní ìyẹn ìdájí. Ṣé wá lọ́wọ́ sí ẹ̀kọ́ ìdájọ́ mi? Kò sí tó lè wà. O lè fi lọ. O lè pa ara yìí. O lè pa lọ. Àti ẹni tí èmi yẹn kí wọn àdá rẹ̀. Jẹ̀mọ́ ọwọ́ ni wọ́n kọ́ lọ. Títẹ́ ní òkú lọ́nà. Bàbá òkú lọ́nà ọwọ́ á dé. Ṣé ẹ̀ bá gbàgbé sí yóò sì tó kó lẹ́yìn fún ọlọ́nà. na àbíkà náà, ó ti lẹ́ jáde ìgbò sí pàtàkì àrùn. Tó ayé àwọn mú Ó ti sáyé ìsú ọmọ ọ̀dọ́ máa yẹ̀wọ́ ìyàwó yóò rí dé Tó tó mẹ́rin. Ó ti ẹbí ìfáàtì ìyá mi ẹ̀sọ́ tẹ̀lé ẹ̀ka ọwọ́ ìdìbò yẹn. àwọn ọmọ ọmọ àgbàlá ọwọ́ aṣọ tó ní ẹni yìí ìjọba ti ta ọwọ́ ẹ̀ka yìí. ìdílé ìlà ìdára òní ní owó lórí ẹ̀wọ̀n. àkọlù ọ̀sẹ̀dè àti owó ń bẹ lónìí. bákan náà ní ìdílé ìṣòro ẹgbẹ́ tí ẹ bá ní orí ìròyìn tẹ́yìn èdè ìdí òmìnir kìkàtùbà kì í sí bá kí àti ẹ̀kọ́ bá ń ọ̀sọ̀ dáadáa àtàwọn ìgbà tí ó tẹ̀lé tó nínú dáadáa ọ̀rọ̀ tó jáde ìkíròyìn irú ẹ̀kọ̀ọ̀kan ọlọ́run dákùsà lọ́wọ́ ó ti bọ́rọ̀ ọ́dà o ẹni tí wọ́n bá ti bá òun lọ tẹ̀ ẹ̀ òun ti gbé bọ̀ àdébí sọ́kùn ọ̀gbọ́n àtúnlá ní lójúlójú wa lẹ́nu àwọn ọmọ. nínú pàtàkì àdàmú ìlú ọ̀rọ̀ mi ìwọ́n dà lójú àwọn èèyàn kan irú ọ̀nà ìjà máa ti déédé ẹ̀rọ ìgbà ìná sọ̀rọ̀ kí a máa tẹ̀lé ọ̀gbìn iná kì í dábàá kò kò dá irú tó yára sí ọ̀dọ̀ ìmọ̀ gbogbo ọ̀dọ́ tó kù bẹ́ẹ̀ tó ní màrí kí ó yá máa ó jọra ní mẹ́rin àbúrò àbọ̀ àdáyé ìnàṣọ́rọ̀ àdúrà títà ìrẹ́wà ẹgbẹ́ ìbára káàkiri nínú àmà kọ́kúrà àìsẹ́kùrà sàn dájú mọ́rùn tó yọ àpájá àjọ àtúbà ẹnu ọlábà òmà ó sọ sí bá túbú ìlú kí ìtumọ̀ ní bá dà ìrọ̀ súbì látọ̀dá wà ọmọ wọlé ní five for seven five for eight náà gbóni ìwé ọtí àlàfo ní sẹ́nà tó láti dé tàbí kápẹ́ báyìí tẹ́sítò oṣù wọlé àtúbọ̀ wà lọ ní òfin ìní tírì ọ̀pọ̀ ọ̀fáìlà pàtàkì láti five forty eight tàbí ìdáfàbí bí sẹ́ni ó fà tí èèyàn bá kí ọ̀pọ̀ náà jẹ́ ó yẹ ká súwọ̀n ó fi kú ó kó lókè bẹ́ẹ̀ kú tọ́lá di seven oh four lọ́pọ̀ ní òkùnkùn ó lọ́pọ̀ yàrá ní áfàdà ó kó lókè òkùnkùn ìtẹ́lẹ̀ òkùn ọlọ́lẹ̀ rẹ̀ bàtà àkọ́lókè ẹ̀ẹ́dì tó gbogbo àìsàn ti tẹ́lẹ̀ òkùn àjẹ́kèdè ó tọ̀ lásọ̀tà kí ni àtúntò ìgbà ìtàn sọ̀rọ̀ òṣìṣẹ́ àlẹ́ lẹ́yìn ọba ń pọ̀ ọ̀dà iye orí ìgbà tó wọlé nù ẹnkọ́ ti ara pọ̀ òyìnká gbogbo kù nígbà tó dọ̀ wa mọ́bà nìkan àwọn òṣèlú bá fi mọ̀ àwọn tá ìlú mọ̀ nínú àwọn oṣù wọn àti ẹgbẹ́ ìmọ̀ọ́mù ẹ̀yìn ilẹ̀ tí ó yọ àti ìdòwì pé nígbà tó láwà yóò five forty eight àtúbà àtúbọ̀lé ẹ̀fẹ̀ wa pẹ̀lú ìfẹ́ jọ ẹ̀rù bí wọ́n bá tó bàbá lọ́wọ́ ẹ̀fẹ́ lè dáa bí wọ́n tẹ̀lé ìfọ̀ tó wá sí fún bàbá tó ní àà inú gẹ́gbó bàbá lè dá mú pẹ̀lú bàbá ó ti pẹ́lú náà sáwọ́ ti fún ìkọ́ tẹ́lẹ̀ gbogbo nípa ti kò kí ti tún mi ìyẹn ẹgbẹ́ àdùnmá fáìfọ̀tẹ́ ìgbà tẹ́ ẹ kí o sí sílẹ̀ lọ́dọ̀ sí òun nítorí pé tí òun bá ti wọlé gbà nǹkan láti máa gbà rọrùn lọ́dọ̀ ìwọ̀nba sọ́wọ́ ìwọ̀nba lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo àti ìṣe tí ń ṣe lọ́wọ́ tẹ̀lé tẹ̀ ọ̀hánà lọ́wọ́ àti ìṣún wa gbogbo tí ìjọba fi ti sí àbáwá sí ọ ìbẹ̀rẹ̀ náà ló ti tí ìbá ti sàbẹ̀rẹ̀ fáì ó ti àwọn ẹni tó wá náà ń bí ẹni tí ẹ̀rù sọ̀rọ̀ owó ọ̀pá tó tẹ̀sí dà wọ́n ní lórí fúnra àti náà ó ti ọ̀dọ́ fẹ́ẹ̀ ká wọ́n máa ṣe owó ọ̀bá wù tí mo lè bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ìwádìí àbí ẹ̀yìn ìdúgbò tí àfọwọ́ àwùjọ والمرأة وغيرها بإسناد الصحيح ó lọ ọwọ́ àwọn ọmọ sàhábà jọba ìjà òjẹ́ náà فجاءت امرأة صفوان بن معطل السلمي ثم النسواني ìyàwó صفوان بن قل يا رسول الله إلى النبي الله صلى الله عليه وسلم أبو سعيد عن كتب الرجل يجوع أخوه من وارث wàjáàlà sọ̀fọ́nù sọ̀tọ́nà ọ̀sẹ̀ ìdíkà lọ́wọ́ ní kíá sọ̀fọ́nù sàgbà ní mẹ́lẹ́dà ní ìgbẹ́nà lọ. sọ̀fọ́nù sọ̀tọ́nà àgbọ̀n tí ìyàwó rẹ̀ ló fẹ́ lọ. ó ní àkàtà nǹkan já ìjẹta ní ọkọ̀ ìmá. bẹ́ẹ̀ ni ó wọ ìjà ìjàdúrógùnmi ìdá sọ̀tọ́nà. tí n bá ti kí òun pẹ́rẹ́ ní nínú ẹ̀mí معنى ويفكرني إلى كل gbogbo ìgbà tí bá ní ọba àwọn náà láti dúró dúró lọ náà àti tó fi abúlé já àwọn náà lọ́rọ̀ padà ìgbà yóò lọ padà lọ́yà iṣẹ́ ti ṣe. ẹlẹ́ẹ̀kẹta wà kí á lè láti sọ ní ṣùgbọ́n hàtà àti ìwà ṣan ọkọ̀ náà ló kọjá wọn kèéká tó bá àgbàdo òbá tó lọ. Kí ni ẹ̀rọ náà pé obìnrin náà kẹjú ọ̀pọ̀ ẹ̀sìn ìgbé tẹ́lẹ̀ wọn tó ń ti bọ́lọ̀ tó ṣe jẹ́ kí òun ó kú tọ̀tọ̀ ní ìdí. Tẹ́lẹ̀ tààtì ìdí bá lè ní ká gbà. Wọ́n ti dìgbà sí fọ́tù bá yọ sí lórí ẹjọ́ ọkọ̀ mi. Títà ìwádàgbà òun ó ti yọ ọkùnrin. sọ́lá ní sọ́bọ̀ wà sọ́lá sọ̀kọ̀ wà ní ìdí àwọn òṣèlú ó ní àkọ́kọ́ pẹ̀lú òun. Kàkẹ́lẹ̀ kan ní ọjà àgbàgbà yóò máa bú bú mọ́bílì tí òun rẹ̀ oníṣẹ́. Tí ẹ bá wá kí òun فتعتمد وتقرا بسوره التي قرات بها irú súwọ̀ tí bá wá kà lẹ́yìn fásitì nígbà káàkọ́ ọ̀run lọ́ta súwọ̀ tí wọ́n tàbí lọ́ta wọ́n lè lòó lọ́ta èyí sì ti kọ́ ní wípé ohun ìyàwó mi èmi lọ́kọ́ ní ó lè tẹ̀gbẹ́ náà tí èèyàn tó ti bá lè fi lọ́wọ́ lè tẹ̀gbẹ́ náà dẹ́nà odi ní túbọ̀ mọ́ òtítà tó máa nígbà tó bá tó ọ̀ka yàtọ̀ tí ó bá ka yàtọ̀ ló ní ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ti lè ka ó ti fún ọmọ ìjọba yàtọ̀ fún ẹ bóyá ó kàrẹ́ ọmọ àlùbà tó tó jọba tó wà nípa ìjọba ọkà ẹgbẹ́ ìlú gbọ́ ó ní àná ọ̀dà ṣe ìyàwó bí ẹ̀sẹ̀ ìfẹ́ ìfẹ́ àwẹ̀ níta lọ́nà rẹ̀ àwẹ̀ níta ní gbogbo gbà wàhálà nínú ṣáàpù ọ̀dọ́ ni ní èkó gbẹ́sẹ̀ ní ìpínlẹ̀ ọ̀rẹ́ náà lọ. àníwáyé ìlóbìnrin láàtàkùn mọ́nà mọ́ọ̀tún ìgbà ìgbìmọ̀ ìdàwùjíà fọ́nà ìbá àlùfọ́ọ̀ lọ́wọ́lẹ̀. àbúkà ìbí tó ń jẹun ìlànà tí wọ́n á kọ́ àwọn obìnrin kí wọ́n máa gbà òkè láti dábọ̀ rẹ̀ kọ́kọ́ wọn ò sí ìfàwọn àti kọ́kọ́ wọn. gbogbo eléyìí náà kí ní àwọn ọ̀nà fún ìsìláàmù ẹ̀sìn àgbọ̀dọ̀ ọlọ́ọ̀ni kí ní tó bá ti sako làákàyè kì í ṣe ìsìláàmù. àmọ́ ìṣòro tí àkàtúntẹ̀ fi hàn kọ́ ó lè sọ àwọn ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń tún ẹgbẹ́ ọkọ̀dé à gbọ́dọ̀gbọ́ ẹlọ́kọ̀dé òun ní ká tún ẹni tó fi tí àkókò kọ́ ọ̀là ṣe ó ti wọ̀ ọ̀rọ̀ ara rẹ̀ ẹni ọ̀rọ̀ rẹ̀ kájí àti jíjẹ́sì ni ló ti ọ̀rọ̀ ara rẹ̀ ó ní kọ́ ẹ̀sùn gbogbo tó ọba ti bá ní orí ẹ̀jọ́ ọba ti ṣé ò lọ sọ ọ̀rọ̀ àwọn onímọ̀ sọ kọ́ ẹ̀sùn nígbà táwa ti wọ́n lé pásítọ́jà wọ̀ níjọ níyà tọ́ba dọ̀mọ́ ọ̀bẹ lọ́mọ ọ̀rọ̀ ojú ọlọ́wọ́ àtọ́kọ́ bẹ ọ̀rọ̀ gbọ́dọ̀ bá wa tọ́kọ rẹ̀ sí ìgbẹ́ nílé àti bọ́bálì ìbájọ́ ọ̀rọ̀ ìlú sáré wa mẹ́ńdé sọ̀la ìrọ̀lẹ́ sẹ́ni àgbà wa sáré wa àgbàwọn ìtọ́jú sáré wa sẹ́ni àwọn ìjọ sí ìlú bọ́ọ̀ tọ́kọ lónìí bẹ́ẹ̀. ṣé kí àyíkè òun bá wà ọ̀gá bá fún àwọn àgbẹ̀ ọmọdé ó fún ẹ̀yà àwọn àgbàlagbà àpẹẹrẹ wá ní ẹni tí ń fi ọdẹ ọdẹ ọwọ́ aníyàwó yìí yóò wọlé ní títà sí lọ́dọ̀ yóò kó òṣìṣẹ́ tí wọ́n káta sí dájú òun lọ́jọ́ máa ń pè ní àbọ̀tì nínú ẹ̀sìn wa ọ̀sán sí lọ́jọ́ ọ̀gá tọ́jú wọn ń gbé ọ̀sán gbogbo àpótá àríṣọ́ ẹni ìgbìyànjú àbí ọdún òṣèlú fáì láàmù ẹ̀sùn kí ọ̀ ọ̀dà ilé ìyàwó débi tẹ́lẹ̀ tó ti wọ́n lọ́jọ́ bí o jọ́pọ̀ ọ̀dọ́ máa mà lọ́wọ́ ní ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ọlọ́lẹ̀ ìkẹta àti ọ̀dọ́ náà ìnà àlùbẹ̀ ilé yóò rọ̀ fún ẹ̀dínláyè inú wáyà mi àwọn ìtẹ̀sí inú وأنا من أهل جنبي يعرفون بذلك بجميع بثقل الرأس إلى النبي كمية أراني في فتح الوان على كثير الرأس mọ̀jẹ́ tó bá tó nílẹ̀ tó tó kò ń bá a ti fún ọmọ ìwà tí ètò ìdálẹ́ ó sọ lọ́wọ́ àwọn ìwé ìdá ìdá ìdá ìkọ́ta wọ́n lọ máa ti ta ojú ìgbà náà bá a dàbò mẹ́ta rẹ̀ bá a dàbò mẹ́wàá fún ìpàtọ́ ìlé kí ẹ̀ àbí ìgbà àdúgbò ojúmọ́ àti àwọn àkíyà rẹ̀ pẹ̀lú ọ̀sẹ̀ ẹgbẹ́ ìtẹ̀lé wípé àdúgbò ẹgbẹ́ ìtẹ̀lé sí ìfọ̀mọ́ àbátan lóhùn bákan náà àti mọ́ láti fi jámù láàrin àbíjà bí ọ̀rẹ́rọ̀ àti àbíjà wá ṣíà tí a ti sàfà ń bọ̀ láti àgbò tí wọ́n ní káwọn òjì ilé ẹ̀kọ́ orúkọ àtẹ́lẹ̀ àtàlẹ́ o àtẹ́sùn àbà mú òjì àtìgbà tí ó tó tàbí ẹ̀ lásìkò àbá àtọ́ ìyàwó àṣà kìí pé àdébìtẹ̀ ń bọ̀ kíá náà yàrá náà wàlá yàrá tànáwó àìnáwó wàlá yàrá sọ́gbọ̀n ojú méjèèjì àdébí máa ń sùn ọkà ìsùn ìsúná ìsúná kò gbọ́n tó tẹ̀lé jáde tó ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀gbọ́n rẹ̀ fain bóòlù àtúntò òfin wa àtàlí ẹ̀sìn tó gbọ́n tẹ̀lé tẹ̀lé sọ́kọ̀ ọ̀rọ̀ tó wà sàrámà ní ìpín máa á fi àdìsíkì ìwà ìsìnkú lẹ́wọ̀n sàrà tó bá di jùmọ̀ àti òfin kọ́ọ̀lù àti ìkàlẹ̀ àti ìmọ̀ الحمد لله الذي قام بتدبير الامور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا احد من خلقه احمده واقدره واشكر نعم البلد وباطنه واشهد ان لا اله الا هو شهاده من يرجو رحمته ويبعث عقابه واصلي واصلي على المدعو رحمه للعالمين نبي الرحمه نبي التوبه المدعو رحمه للمستقبلين اللهم ربنا كل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم من كثيرا اما بعد فيا عباد الله اوصيكم ونفسي بتقوى الله هذه وصيه ربنا لجميع خلقه قال الله تعالى يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها يذهب كل موضع عما أوضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام حكى الله لنا وقال لقمان الحكيم يسلم وهو يعيد حتى بلغ قوله يا ابني أقم الصلاة فأمر لقمان ابنه بإقامة جاء في بنفسه وقتنا بمعرفته وصدق بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المخلوق القائد في مقولة الشريعة الثالثة من نسي الصلاة علي من نسي الصلاة علي خاطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء نبي الرحمن نبي التوبة نبي الرحمة المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا